fún òun. Orin tó ga jù tọ́lọ́wọ́n bá ṣe fún àti ẹ̀yìn. Òun náà ni pé ọlọ́wọ́n bá ṣe wá mùsùlùmí. Àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́run méjì tí ó tẹ̀lé sí olùkọ̀ọ̀kan wa. Ọgọ́lọ́run kọ́lọ̀ kó pa wá ní ẹni tí a jẹ́ mùsùlùmí ọlọ́run kó ṣe wá lẹ́nu àbìjọ náà pẹ̀lú sábàbí náà orí aláìkejì ìtọ́lọ́wọ́n bá ń ṣe fún wa òun náà ní orí ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa tí a wà yìí ọlọ́wọ́n bá kí ó sàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo àwọn ààyè tí ó fi ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó máa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀. Orin ẹgbẹ́ ìkẹta òun náà ní pé ọlọ́run bá fún ẹni kọ̀ọ̀kan wa ní àlàáfíà ọlọ́run bá fún sàlùkún àlàáfíà fún ìrìn àti èyí àwọn tí ò ní àlàáfíà ọlọ́run bá kó bá fún ọ ní àlàáfíà. Owó àwọn olówó tó kù pàtà rẹ̀ àdúgbẹ́ rẹ̀. Ìjọba ọba oṣù ọdún náà ní láti ní ọ̀nà ẹ̀. Má ṣe ní nǹkan tí a fi ní ìdùnnà ọlọ́run. Àbẹ̀lá ń fún ara wọn sọ̀rọ̀ sí àsìkò Wọ́n ìpè tí máa máa bá wọn sọ. Àgbọ̀yé ọ̀rọ̀ náà ọlọ́run kó fún ẹnìkọ̀ọ̀kan wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà gbọ́ gbogbo ẹ̀sán ti tẹ́ ń bẹ́ẹ̀ ọlọ́run ní kí ó jẹ́ tuntun ní àsìkò yìí òun tó ọmọ bá ìsìn tẹ́ kọ́lọ́mẹ́jì kó wọ ilé ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa òṣèlú wa ní tòun ní olómi jẹ́ àwọn àṣàlàyé ẹ̀ Àkọ́kọ́ sàlàyé ìwọ̀n àdájọ́ náà wọ́n ní káàrí ṣe lánàá. Nínú ọjọ́ àti Gúúsù, ààyà 93. Ọlọ́run bá sọ fún wa níbẹ̀ lánàá. Nípa wípé àgbẹ́bí àti ìwàdé sàlátò sàlámù. Ó sọ fún àwọn ọmọ rẹ̀ wípé ẹ̀wọ́n ìwògbè ìjọba Yusuf. Ah. Àlẹ́bí ìgbàgbé ìjọba ọjọ́ sára. Ó sọ fún àwọn ọmọ bàbá rẹ̀ tí wọ́n wá bá wípé ẹ̀wọ́n ẹ̀rù mi lọ bá bàbá mi àkúrù àlẹ́ ìsọ́lá ibi ojú rẹ̀ yóò di ẹni tí ó rí mà. Tẹ́ ẹ bá ti wá ṣe lẹ́gbà lórí nàtán, gbogbo oní pátá yáyá láì níkú ẹyọ kan, gbogbo oní kí ẹ wá sọ́dọ̀ mi nílẹ̀ mi sọ́ọ̀, tẹ́ kó gbogbo oníwá sanyanyan. Nígbà àgbà náà wọ́n sọ fún ọ wípé nígbà tí àwọn tí wọ́n lọ ra ọjà yìí tí wọ́n jẹ́ ọmọ bàbá inú sùn tí wọ́n ń bọ̀. Wọ́n ti wá kúrò nílẹ̀ ní sọ́rọ̀ wọ́n ti gbé ẹnu bóde ìlú wọn. Wọ́n ti wọ ẹnu bóde ìlú wọn. Ó jẹ́ àyè a mọ̀ sí Kanaán nílẹ̀ Sọ́rọ̀ àwọn ń sàlàyé fún wa wípé bàbá wa díje yàgò ọwọ́ ń sọ fáwọn tí ń lọ lẹ́gbẹ̀ẹ́ pé òun ń gbọ́ òórùn lóṣù. Pẹ̀lú ọlọ́run ọba yẹ kó ti máa gbóòórùn ìrẹ́lẹ̀. Ó jẹ́ nǹkan mọ́ jígbà tó láwọn bá fi fún. Ọwọ́ ń sọ fáwọn tí ń mo ń wo gbé dẹ́ẹ̀bà ní máa jẹ́ pé ẹ máa sọ pé mo jẹ àrán èèyàn jẹ àrán òun náà ní sí ìfanidá yẹ́fúnadú fánàdú mọ́lọ́lọ́gbé fánàdá náà ní pé wọ́n tàbí pé pé òun sọ àwọn àgbà tí ò bá nítorí ẹ̀kọ́ máa sọ mọ́ tó lọ́tọ̀ọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ń sábà wọ́n wá ní àwọn ọ̀pọ̀lọpọ̀ orí ìrántí Yusuf tó ti wà ó kó wọ́n ti gbà tó àṣìṣe ti wà lórí ẹ̀kí tipẹ́tipẹ́ ìpè ó sì wà ní orí rẹ̀ nǹkan tí òun gbọ́ yẹn àwọn yẹn ara olùkan náà lọ́nà bá ti kọ máa Ẹgbẹ́ ìgbà náà wọ́n sọ fún àwọn ìgbẹ́ àwọn tí wọ́n ń mú ẹ̀wù bọ̀. Ẹni tó jẹ́ ẹni tó bẹ́ kọ́kọ́ fún nílò òdùnú ọlọ́gbà wájú gbogbo wọn tó bẹ́wù dání. Ó gba wájú wọn débẹ̀ nígbà tó débẹ̀ ohun ẹ̀wù náà ó jù sí fèsì Yahoo ó sì di ẹni tó yàn. Àyàkúbù náà wọ́n sọ báwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ìdúró mo sọ fún yín pé ìlú mà nípa ọlọ́run àwọn kan sí ẹ̀ẹ̀mà. Sọlẹ́ nígbà bá tẹ̀sí ìdílé ní àná. Sọ̀tẹ̀ sí ìwà òní yóò máa bẹ̀rẹ̀ láti bí àyà 97. Yeah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين Ọlọ́run Àwọn nǹkan tó ṣẹlẹ̀ nípa ìgbésí ayé yóò sọ̀rọ̀ ọlọ́run bá ń sàmìlẹ̀ ìwọ̀n ọlọ́run bá ní àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ bàbá yúsù àwọn náà wọ́n ti dé báyìí lẹ́yìn bàtà rí wípé yàkúùtù ọlọ́run ọba ti ní kí ojú rẹ̀ kọ́ náà àwọn ọmọ náà ti ti rí wípé alhamdulillah ọlọ́run ọba ti ní ìṣesí tó wà nínú nínú wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ọba ti ní padà ìdùnnú ó ti wá ti kọ́ jẹ́ pé ó ti ní orí náà ṣùgbọ́n jẹ́ àwọn tí wọ́n já tó kárí wọn ìyẹn náà ní wípé wọ́n jẹ́ ẹni tó ṣe wípé wọ́n kábàámọ̀ tàyáyá wọ́n kábàámọ̀ tàyáyá ọlọ́pàá wa ṣàlàyé tí wọ́n ti kábàámọ̀ tàyáyá gbọ́dọ̀ nǹkan jáde nínú wa olówó ní ayé àtàwọn ẹ̀ka yìí ọlọ́ni kọ́ lóòrùn. أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين قل يا أبانا أبانا ومن استغفر لنا ذنوبنا بل àforíjì ẹ̀ṣẹ̀ wa ìtú wọn sọ lọ́wọ́ bàbá wọn nìyẹn torí pé wọ́n fẹ́ kí bàbá àwọn kọ́lábùjú kò fún àwọn náà ṣùgbọ́n wọ́n gbà wípé àforíjì ọ̀dọ̀ ọlọ́run ọba òun náà ló jẹ́ èyí tó ṣe wípé ó ga jù yẹ́rọ ti jẹ́ pé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa sọ pé bàbá wa orí jì wá èyí tí wọ́n lọ náà ni pé bàbá wa báwa wá forí jì ní ọ̀dọ̀ ọlọ́run ẹjọ́ ti báyìí wá forí jì lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ tó gangan bàbá ti forí jì yàn ẹ̀dọ́ pé báyìí wá forí jì lọ́dọ̀ ọlọ́run ìjọ ìjọ náà ni pé ọlọ́run lè forí jì ọ̀rọ̀ sọ ìyẹn pé bàbá wa ó forí jì wọn ṣùgbọ́n mo rí jíjẹ́ ìyàbá tẹ ọmọ èèyàn kò lè jí ìpè yẹba sọ fún wa sẹ́yìn náà ọ̀rọ̀ mẹ́rin ni mo tẹ lágbájá owó rẹ̀ mo gbà nígbà àtàbòsí mo wá ná owó yẹn nínú àti àbòsí mo wá wò pé tàbí kankan wá jẹlẹ̀ máa ń bí èmi mọ náwó rẹ̀ ìná àbòsí mo sì ná mo wá dáwó yẹn padà fún pẹ̀lú ìgbọ́n bínú ní òṣèrè wá orí ọ̀sẹ̀ mímọ́ ẹ̀sùn wá parí ẹ̀ láàrin ara yìí ó sì parí àforíjì o ìgbàjọba ló jọ gbé gíní o olúmọ̀lọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ wa wọ̀ ọ̀rọ̀ mo ti jẹ́ pé ààrẹ yìí ṣe ìsọ́pẹ̀rẹ̀ lọ́nà dùnú ìwọ bàbá wa bàbá wa foríjì wọ́n foríjì fún wa ẹ̀ṣẹ̀ wa torí wípé bàbá wọn ó ti ma bí kí ó ṣe kí ni ọ tí yọ torí ti jẹ́ wípé màfúrù sí níwà mẹ́rin torí pé ọlọ́run ọba ní àdìyẹ máa ń wà àforíjì ní ọ̀dọ̀ rẹ̀ òun ni èèyàn wà àforíjì sọ pé ọlọ́run ni máa wà rẹ̀ ọ wá forí bí ẹ̀ṣẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́run ọba náà wà jẹ́ báyìí pẹ̀lú bá àti máa ń lo fífi ìsáfàrọ̀ ó lè jẹ́ ìsáfàrọ̀ lọ́ọ̀pá ọ wá forí bí sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọwọ́ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba mẹ́rìndù lóhùn níbi kí ọ níbi ọ̀sẹ̀ àbí ìsàkìfàrọ̀ gbàgbàgbù nínú àgbà ó ṣe kí ni ọ ó wà borí kí ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ́dọ̀ kí ni ọ lọ́dọ̀ ọ̀nà tó ọ̀nà tá a lè gbà ló ó ti wà mẹ́fà wọn lọ́pọ̀ pé ẹ̀ṣẹ̀ abáyẹn ìṣàgbébánádùn náà bánà Iná kò ń fà á sí ìdí ọ̀rọ̀ tí wọ́n sọ fún Yusuf òun náà ni wọ́n tún wá sọ fún bàbá wọn òun náà ni pé ìnà kúnlá kọ̀ọ̀kì àmọ́ ń bà tẹ̀sẹ̀ yìí èdè pé àmọ́ àmọ́ ń bà tẹ̀sẹ̀ yìí ó lè jẹ́ àtọ́gbà pé Yusuf sọ pé ẹ ṣe nígbà tẹ́ jẹ́ aláìmọ̀kan ṣùgbọ́n àwọn tí wọ́n tí wọ́n lè bá kọ̀ǹtẹ́ẹ̀tì kan dáadáa yáyá wọ́n sọ wípé àwọn ti ẹ̀sẹ̀ náà lẹ́gbẹ́ tó ó máa máa ṣe lọ́dọ́ bá pé ìyàtọ̀ wà láàrin fọ́tí à àti ápùtọ̀ à ó máa máa dẹ́sẹ̀ àti kí ni ó ṣáàṣì ṣe òfin dẹ́sẹ̀ tàbàrà ilé fún wa sẹ́yìn. tó wọ́n gbàgbé àwọn ọmọ ẹ̀sẹ̀ náà ni wọ́n jẹ́wọ́ ọlọ́run ọlọ́run bó ipa àtàlórí ìfún wa yányányá tó nǹkan tó wà ní wọn ayé àfihàn tó wà wájú wa yìí kí láǹfààní tí a ṣe nínú ayé tó wà wájú wa yìí òun náà ni pé ádámù ìṣòrí ìkọ́wádìí yusuf bá alàgbàlù a rí pé àwọn ọmọ ẹ̀yà yusuf wọn lè ṣẹni tó dúró gbẹ̀ngbẹ̀ng lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n tẹ̀ pé ta ló fẹ́ mú wa ìbákùnrin wa ni èmi bàbá wa ni ọ̀pọ̀ òkè bẹ́ẹ̀ ara wọ́n lè jọ wá forí jì lè sọ pé ẹ̀jẹ̀ bọ́ọ̀rẹ̀ mi ni àti bá pọ̀ jíjẹ́ ti fẹ́ ṣe bí bàbá mi ni ṣe bá dúró mi ni ṣe bọ́wọ́ ẹ̀mí náà mi mọ́ náà yàn fi ṣe bẹ́ẹ̀ o bí àwọn ọmọ ọ̀sẹ̀ lẹ́yìn ọmọ tó pẹ́ńpẹ́ lórí ẹ̀sẹ̀ lẹ́yìn wá gbà náà tó ti wá tó pẹ́ńpẹ́ lórí ẹ̀sẹ̀ náà wọ́n tètè ń sojú kòkòrò lórí gbébọ̀ ni àwọn òṣèré àforíjì lọ́dọ̀ ọlọ́run Ìjọba ìjọ akọ́lù ikọ̀ àbá wọn lórí òsì ìfẹ́ sí ni o. Bọ́ọ̀ ni wọ́n ti rán polisi. Wọ́n ọmọ tó bàbá wọn rí pé ẹ má gbà tó wọ́n di gbogbo ọmọ àmọ́ wọn sílẹ̀ ní sọ̀rọ̀. Sọ ilẹ̀ mọ̀ sí ṣùgbọ́n ilé gbá wọn lọ. Ìjọba kan kàn wọ́n ní ìfẹ́ sí ni o. Bọ́ọ̀ ni wọ́n ti rí àpò ìfẹ́. Sọ̀kẹ́ màtá máa tí Bọ́lọ̀ dáre tó fi kún náà ní pé wà á kí ibu ilé ìlú. A ti tàkìrò náà á wà á kí ibu ilé ìlú. Ṣògbọ́lọ̀ ni ó máa dá àti pé kọlọ̀gbẹ́ à ah, wọ́n náà ọba àtúntúkulẹ̀ àfúwà bíríkà àdúgbò máa lọ wọ àwọn lágbára lálálálálálálá. Sọ̀dọ̀ pé gbọ́lọ̀ tó bá wà ní ṣẹ́rí, ó máa ń jẹ gbọ́lọ̀ òǹtí ọ̀dà púpọ̀ jù. Lọ́dọ̀ ọ̀fẹ́ ìjọba ní kó lò wọn lọ dá àdúgbò lò láti sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run kò náà ní kíni ọ aspect tó bá máa fi nǹkan fún lóde ọ̀rọ̀ wọn àti gbogbo gbólóhùn tó kù ọ̀hún sọ̀pọ̀ orí ti gbólóhùn tó lágbára jù yẹn tí a máa fi sọ túbá lọ́dọ̀ ọlọ́run tó kọ́ wa lẹ́kọ̀ọ́ àlùmọ̀bá adáná tún ilà táwọn ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bí pé kájíṣe máa yára lọ sí ibi ìwà foríjì pé wọ́n máa di ilé àforíjì àgbàdà pé bàbá ẹjọ́ ìjà máa bá àlànà rí kan lọ lẹ́kùnkùn àbí àlọ́ bí bàbá wá máa bẹ lọ́wọ́ bá ẹjọ́ máa bá àgbàdà lápàdà bẹ lọ́wọ́ ọlọ́run bọ́ọ̀ lẹ́yìn tọ́lẹ̀ ẹjọ́ ìlú ìgbà foríjì náà èsì máa yára láti tún bá kóò sì tún máa yára náà àìmọ̀bàdá ọdún tó ṣe rọ́ kóò sì tún máa yára láti máa kọ̀ bẹ́ẹ̀ jẹ̀ẹ̀rẹ̀ tó mọ́ ọ̀tẹ̀ àwọn kan tí mo ṣe sí ọ̀gá yìí lọ́mọ àwọn ọmọ tó wá máa yí ẹ̀ṣẹ̀ tó wá jẹ́ ìdí tó mọ̀ mọ̀ máa ṣe rán àwọn kankan náà ló tó padà pa mo sàkóra fún yí ìdá tí wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ àforíjì náà nu tó wọ́n jẹ́ pé àwọn kankan lọ́ tà padà wá tà wọ́n mọ̀ sọ̀rọ̀ àforíjì náà tó wọ́n sọ̀rọ̀ àforíjì náà sọ̀rọ̀ àforíjì náà torí pé o kọ̀ fẹ́ sì dá lọ́pàá fẹ́ sá máa jẹ́ pé àwọn kọ̀ fẹ́ sì dá eléyìí àwọn kan sí àṣàǹfààní látara àyà sáyà mi ìdílé náà. wọ́n là sáwùfà á sáwùfìrù làkún rọ̀bì. إنه هو الغفور الرحيم قال سوف أستغفر لكم ربي إنه ọ̀rọ̀ ló jáde látọ̀dọ̀ bàbá wọn bàbá wọn ni kọ́ọ̀nà ọ̀sọ̀gbọ́ ìpé ìkọ́ni sọ pé ọmọ Tọ́ọ̀tà túnmọ̀ sí pé mo máa dìlé rẹ̀, màá jẹ́ kó tún pẹ́ díẹ̀, tí tó wá táyé wá borí jì, oyin lọ́dọ̀ ọlọ́run ọba mi, màá jẹ́ kó pẹ́, tí tó wá borí jì fún lọ́dọ̀ ọlọ́run ọba mi. So, àwọn àpá àwọn àwọn àjọ̀fún àríkẹ́ nígbàgbọ́ wípé màá wá foríjì ṣùgbọ́n màá sì dílé àforíjì yẹn ìdíjẹ́ àwọn àbá wa ni pé wọ́n wá máa wò wípé kí ló ti dé tó fi sọ wípé òun máa dílé àforíjì náà ọ̀rọ̀ ńlá mẹ́ta òun àbá ni wọ́n sọ lórí ẹ̀ alákọ̀ọ́kọ́ wọn ni fún dílé òun náà ni wípé àsìkò tọ́lọ́mọ ọba máa ń gbàdúrà ọwọ́ àwọ̀tọ̀ kò sẹ́ni tó lọ́wọ́ àwọn òfin gbàdúrà o gbogbo ìgbà lọ́wọ́ ọba máa ń gbàdúrà ṣùgbọ́n lára nǹkan lọ́wọ́ ọba ṣe sílé ayé òun náà ni wípé ó fi àwọn nǹkan kan pé mo tún pàtàkì eléyìí ọlọ́dọ́ bá máa pàtàkì ẹ̀fọn rẹ̀ rọ̀gbọ̀dọ́ àwọn ẹni ti ráyìn láàrin oṣù ọlọ́rọ̀ mọ́ pàtàkì pé Ramadan fún dáyàtọ̀ sáwọn ọjọ́ tuntun tó dára láwọn ihe tuntun ìjẹ́lọ oúnjẹ ní Ramadan ẹ̀sán tá a máa gbà níbẹ̀ ojú nínú ẹ̀sán tá gbà ní bàtà bá ń ṣiṣẹ́ nínú àwọn oṣù tó kù lọ bẹ́ẹ̀ náà sí Ramadan ìyá rẹ̀ wọ́n bá dọ́gbù èyí wọ́n ti jẹ́ ẹni lọ́rẹ́ gbé ó sẹ̀sán pé ó sẹ̀sán pé gbogbo gbà ó sì sọ pé tó dẹ́sẹ̀ wọ́n fi ó sì kọ náà ṣùgbọ́n Ramadan wọ̀dọ́ tí nǹkan sí ọ̀rọ̀ wa pẹ̀lú láàrin àwọn ọjọ́ ìjímọ̀ ọ̀yàtọ̀ nínú ọjọ́ tí wọ́n ní ọ̀rọ̀ ọba lọ́sàn gẹ́gẹ́ ọlọ́run ọba ní ọ̀sán ó tún pé lásìkò dájú wà lọ́sàn àwọn àsìkò kan tó wà lọ́sàn tó jẹ́ wípé ó tún lágbára gbogbo àwọn àsìkò tó tó tún kù lọ ọ̀sán lórí tó lágbára gbogbo àwọn àsìkò tó tó tún kù lọ ẹ̀lẹ́yìn ẹ̀yìn sí ó tún ọlọ́run ọba ní jẹ́kọ́jẹ́ pé ìgbẹ̀yìn ooru kó tún lágbára ju àwọn àsìkò tó kù lọ. Tókòtò lọ́nà bá ti máa ń jẹ àwọn pé àwọn akílẹ̀ yóò wà fún wa lápọ̀nlé nílì lápọ̀nlé ọlápọ̀nlé lápọ̀nlé. Àwọn ẹ̀sọ́ pé n tó mú Yakubu ló sọ fún àmì ẹgbẹ́ mo fẹ́ bá yín kọjá pé kọ́lọ̀ wọn lè ṣàforí sí ìyẹn fún yín dáadáa. Mo fẹ́ kọjá wípé kí n ṣe pé kí n sọ mo mọ̀ pé ọlọ́ba máa ń gba àdúrà ọ wá fún pé ẹ̀yin àbá wa kí lásìkò náà àwọn yìí fẹ́ títí mọ̀sọ̀rọ̀ lọ́jọ́ aláwọ̀ àti àbúláwọ̀ mọ̀sọ̀rọ̀ lọ́jọ́ aláwọ̀ àní òun sọ fún wa yìí jẹ́ àsìkò sàárì òun ni àyẹ́bí àkùn fẹ́ jí lé àlàámọ̀ nínú ẹ̀dà ìgbàlùmọ̀ tó sọ nìyẹn sọ wọ́n ní kí lóyè nínú ọ̀sán òde ó ní pé nígbà tó bá máa ń sọ pé alimi ìdá í ìjẹ́ nìkan wà tó fẹ́ẹ́ ṣe kí ni ọ ó fẹ́ẹ́ bẹ̀rẹ̀ nǹkan àtẹ̀jú ìbálà tí ń dá lóhùn èyí gbẹ̀gbẹ̀gbẹ̀ làdúrà sí máa ń gbà àwọn láti ṣe bá sí sọ ibn abbas lọ́jọ́ lọ́wọ́ alìkọ́lọ́kọ́ bá yọ Ah, alẹ́ ẹjọ́ jímọ̀ alẹ́ ọjọ́ jímọ̀ ọ̀nà àmúwá ìpè alẹ́ ẹjọ́ jímọ̀ ọ̀hún. títà bá mi bá ti sọ̀rọ̀ báyìí àrídọ́rẹ̀ ìlọ́gbà wọlé o agbàgbà ìwé àwọn náà ń tọ́ pẹ̀lú gbé ìkì ìbáàbì náà ni wọ́n mọ̀ wípé táìmù wo ni ọ̀fẹ́ jẹ́ àwọn sọ wípé alẹ́ ọjọ́ jímọ̀ alẹ́ ọjọ́ jímọ̀ jẹ̀ wípé òun ti máa bẹ̀rẹ̀ sábàtí wọn mandarin tó fi wá di pé alẹ́ yẹn jáde wá wọn ọjọ́ jimá pé òru ọjọ́ jimá òun náà ni wọn sọ làkà àtọwájú afáwa tọ̀hún ọ̀sọ̀fún àti kí àwọn sàábà bá ti fi wà lọ́nà mi sàábà kan ti sọ̀rọ̀ kan sàábà kan ti sọ̀rọ̀ kan. sọ ọmọ bẹ́ẹ̀ kọjá ìgbé nínú ọ̀rọ̀ wọn ká má ṣe bí ni o ká má jáde kúrò nínú ọ̀rọ̀ kan ó sọ ah,

àwọn àfikọ̀ àbíyá sábà méjèèjì kọjá tó kọ̀ọ̀rọ̀ rẹ̀ ó sì wọ́n wọ́n ṣe nílò ó ṣe jámúhù ní àmì ọ̀dàgbọ́dọ̀ pé ká bá àwọn sọ̀rọ̀ àbá tó wáyé wọn bá pín sábà máa lọ ká má gbìyànjú ká má jáde kó ọ̀rọ̀ wọn ká máa wá pé ọ̀nà wo la fẹ́ gbà láti lè jẹ́ wípé ájà máa ọ̀rọ̀ àwọn méjèèjì tábìjà máa máa rẹ̀

òkú òlọ́rọ̀ wọn sanyanyan nígbà tí ò lẹ́yìn tó bá lẹ́yìn ní ìsinmi tí bá lẹ́yìn tó kó lọ́rọ̀ àwọn sọ ábàbẹ̀ ń kọ́ lẹ́yìn tó ara kìí ẹ̀rí ọ̀dọ́dọ́ àwọn ẹni ọba lẹ́yìn àwọn láti ọ̀rọ̀ àwọn tó bá ní ọ̀rọ̀ tó wà nìyẹn oná láti ṣàlàyé ẹ̀ fún wọn yẹn. Náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀dọ̀fà pé wọ́n sọ fún wa wípé àwọn àbá àkàbọ̀ ti di wípé in tó fi sọ̀rọ̀ yẹn ṣe sọ́ńtà tó wà ń bẹ̀rẹ̀ pé tó fi sọ ní wípé ọ̀dọ́ pé wọ́n ní máa wá fún ìdìbò wọn pé ó fẹ́ máa sọ̀rọ̀ nípa tẹ̀kìrọ́ọ̀tì wípé àforíjì ni tí máa wá fún yín pé ó mọ̀mọ́ lọ sáwọ́ fà yẹn kó lè bá àtọ́ka wípé àlàáhùn yòó láàzímù láhùn sọ òun máa máa dó nímọ́ kí ni ọ àìsíkì ìbáàrọ̀ owó máa dó nímọ́ ìsì ìbáàrọ̀ yẹn lọ fún ọ̀sẹ̀ màá máa bá ń tọrọ àforíjì ní gbogbo ògbà ní gbogbo ògbà ní gbogbo ògbà ní òní ní ìpínlẹ̀ màá máa ṣe kí ni ọ Oríṣọ́wọ́ pé ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n tẹ̀lé ẹ̀ṣẹ̀ wọn yẹn tó bí bọ́. Ọ̀rọ̀ eléyìí, ọlọ́ni àpáwà nínú àṣù lọ́dún tẹ̀sí ni wọ́n sọ òun náà ni wọ́n lọ síbẹ̀. Nípa wípé ìfi ohun àdìẹ pé ẹ̀ṣẹ̀ wọn yìí tó bí ọ̀rọ̀ ìdíkẹ́ ọmọ bá wọn wá forí jì. Ẹgbẹ́ sáwọn ìlọ́gbẹ́ ó dìde ẹ̀yọ́kùn nítorí ọdún àti ní pé kí ni ọ̀hún ọ̀hún àwọn náà bí ẹ̀sùn náà ní ìsì àjọ àwọn àpá àwọn ṣùgbọ́n a gbọ́dọ̀ fi sáúbà ìtumọ̀ sáúbà gbọ́dọ̀ torí ẹ̀sùn ní ìlọrọ̀ tí wọ́n sáwá ti túmọ̀ sáúbà rẹ̀ jáàmà ara àti àbá tó rẹ̀ rí pé sáúbà ẹ̀ sọ wípé ọ̀rẹ́ lè kẹta tí àwọn àbá wa tí wọ́n tún wá sọ òun náà ní wípé títú bá wọn yìí nǹkan méjì làwọn kó sínú alákọ̀ọ́kọ́ ni wípé àwọn ọmọ ìjọ sì tún bá ń tòótọ́ bàbá wa lè wò táwọn ọmọ ìjọ sì tún bá ń tòótọ́ ẹlẹ́kẹ̀ẹ́jì ni pé àlábàárín ní òfin ọ wípé Yusuf náà sínú. ọyẹ fóònù ọjọ́ kí lọ àdìkù ní ábìnà ẹ̀ka náà wà mẹ́kọ̀ọ́ jẹ́ pé àforíjì ìtọ́mọ ènìyàn ọ̀kọ̀ọ̀kọ́ ti pé fún wọn láti torí pé àwọn èèyàn yìí náà wọ́n ti jẹ́ pé wọn ọ̀fẹ́nu sọ lásán wọ́n fẹ́ tú bá gbẹ̀ngbẹ̀ ní tòótọ́ tẹ́ bá wá lẹ́gbẹ́ bá ti wá rí yẹn tán káìsẹ̀ wà máa bá wọn wá àforíjì lọ́dọ̀ sọ̀rọ̀ táwọn sọ yẹn ọba táwọn kàn yẹn ṣùgbọ́n ọ̀fẹ́ àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tàwọn ọmọ lábá ní ẹ̀sìn nínú ọ̀rọ̀ àwọn òun náà ni arákìnrin tọ́lọ́kàtà bẹ́ẹ̀ òun náà ni pé ó sì ní ọ̀rọ̀ náà ó sì bẹ́ẹ̀ sì máa wá sí bá fún wọn lọ sí àsìkò ìlànà tó súnmọ́ jù pé ó wà bẹ́ẹ̀ àwọn yòókù náà àwọn náà tó máa ń wọlé ẹ̀ náà sábà tó mú wọn pọ̀ máa wọn sábà tó ń pọ̀ pọ̀ máa wọn kò sí ìjọba ó ti lé rẹ̀ nítorí ìwọ̀n náà ó ti gbà pé owó tó máa rí sí ìjẹ náà lọ fún wọn lọ ó sì tún bá rí pé ẹ̀tọ́ ìjẹ́ kí fóònù bẹ̀rẹ̀ tó bá ṣe ní ṣùkú náà ọgbọ́dọ̀ ti ẹ̀ tó fojú jù wọn àti ìyá mi náà fojú ẹ̀ tó fojú jù wọn ọgbẹ́ni padà yẹn. láǹfààní ni ọ̀fẹ́ àti pàdáyà náà ọwá ní ìlàwó wà ìlàgbó rọrọ̀ fi ọwá ní dájúdájú ọlọ́run ọba tí mo bẹ́ pẹ̀kún yìí wà ní gọ̀ọ̀bú rọrọ̀ ọlọ́run ọba iná ọba aláboríjì ọba tí jẹ́ pé ìmọ̀ akẹ́yìn tó ló jẹ́ pé lára títò ìyàkùnrin tẹ̀yìn táwọn afọ àwọn sọ náà nìyí. ìparí ayà kùránì pẹ̀lú kọ ọlọ́run tẹ́ ẹ bá lọ wò pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ń bọ̀ wá ní máa ṣe nìyá. ọ̀rọ̀ kí ló ń sọ ọ̀rọ̀ kí ló fi parí ẹ̀ ọ̀rọ̀ náà ara wọn pé ọ̀rọ̀ tó ti tó ti lẹ́gìrì onígbèrè nígbà ọba tó lè níyà ní ọ̀rọ̀ tó àforíjì ọlọ́run ọba ọba tó lè níyà àti àforíjì ara ìròyìn ẹ̀rọ ẹ̀rẹ́ nínú ọ̀bára wọn ọ̀bára wọn ẹ̀rọ gbẹ́gbẹ́ kò hàn aláwọ̀ afọ́ rẹ̀ wọ́n ti fi àrítorí rẹ̀ gbogbo náà bá bá jẹ́ pé ó kọ ọlọ́run ló parí nínú àyà lọ parí pẹ̀lú pé ìnáwó ẹ̀gbọ́n fún olùrọ̀ ìfẹ́ tó kọ ọlọ́run ọba ló parí gbà òṣìṣẹ́ àná pẹ̀lú fún àgbàgbẹ̀mí náwó ẹ̀dọ̀ fún rẹ̀ wọ́n wá ní pé ẹwọ́n ọ̀rọ̀ tó ń bọ̀ yìí o báwọn ló ti ní mọ̀nà sábà pẹ̀lú ọkọ̀ ọlọ́run ọba yìí ẹ̀rí tó wọ́n tẹ̀ mọ́ lórí ẹ̀yìn mọ̀nà sábà eléyìí òkú máa ń láti àwọn àrùn lórí mọ̀nà sábà pé ìnáwó ẹ̀dọ̀ fún ọlọ́run ọba lọ́ba tí máa forí dínyàn tọ́lọ́ba máa forí dínyàn kan kì í ṣe pé bí àforíjì yóò tún wá fi rámà rẹ̀ tẹ̀lé àkójọ. Ìgbẹ́gbẹ́ ẹ̀rẹ́ bá ti bẹ́sẹ̀ oníkù kàákà sí àwọn ọkọ̀. Ìgbẹ́gbẹ́ ìwọ náà tọba fẹ́ tọrọ àforíjì ìgbà ní orí ìyá àjọ fún ìyàrọ̀ sí ìwọ̀n sọ̀rọ̀ ìwọ̀n ọlọ́run ọba tó jẹ́ ọba àgbọ̀fún ọba tó jẹ́ ọba àmàbíyù ọlọ́run forí jù kó ṣe nínú oṣù kẹmí lẹ́yìn ìlú ìlànà àkàrílẹ́sẹ̀ ọ̀dà púpọ̀ mi. náà jẹ́ àbàmìdá ṣe nínú ààyà tí ó wà níwájú wa yìí. ààrẹ ibẹ̀ wọ́n ti kọ́ yọ pé yakubu ó sì lè wá forí jù fún àwọn ọmọ rẹ̀ nítorí rígbìn pé àtọ̀ ìfúnjẹ́ nínú ẹ̀fún wa. lẹ́yìn wá gbà náà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọfẹ́ pọ́jẹ́rẹ́ ká máa wá polisi ìgbà bá ti dẹ́ṣẹ̀ ìwá polisi ìdẹ́ṣẹ̀ ìjọba pàtàkì ni o dẹ́ṣẹ̀ bá ti lè ẹ̀jú sí báyìí tó ọmọ bẹ́tẹ̀ ti ṣẹlẹ̀ báyìí kí ni àwa polisi mú kí ni ọ̀rẹ́ ìgbẹ́ ọmọ máa jọ gbé ẹgbẹ́ kí n dìlé àforíjì mi ìlànà àbájáde náà ẹ̀yìn kú tí àwọn tí àwọn ìdíje lọ tí àwọn ti bẹ̀rẹ̀ àwọn. àrẹ̀rí pé ó fi jẹ́ ìpínlẹ̀ fún wa lọ ọlọ́run ọba ọba aláforíjì rẹ̀ ọba ìgbà bá ń borí jù nìkan ọba tó máa ń fẹ́ èèyàn náà ní ọlọ́tọ̀ ẹ̀yà mi sí náà. فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمين اللهم أكبر قلت الإخوة من آية 99 ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bá ti mọ́ nípa ní ìlú sàlàyé ìkànnì fún wa a rí pé ìgbà tí kúrò yìí nínú yàkúùbù láti kúrò wọ́n ìdá máa dánmọ́ a rí pé ọwọ́ àti ẹ̀rù ẹ̀wẹ̀ náà rí pé àwọn ọ̀gá akílé ọwọ́ akó gbogbo ọlé ọwọ́ lọ àti ọgbẹ́ lẹ́nu ìpínlẹ̀ wọ́n láti mọ̀ pé ìjọ́kà lọ́rọ̀ wọn náà ní pé wọ́n fẹ́ kúrò níbi tí wọ́n wà wọ́n fẹ́ lọ bá Ìwádìí wá tí wá débi ní gbé bàlá máa dẹ́kọ̀ọ́lú aláàlúṣò. Ó ní bàlá máa dẹ́kọ̀ọ́lú aláàlúṣò. Nígbà tí gbogbo wọn bá dányányá tí wọ́n wọlé tọ Yúúsù, ọ̀gẹ́ni àkàn nínú wọn tó tẹ́kù dákọ̀ọ́lú aláàlúṣò ó ní ìpè Yusuf ó wà láàyè kan tó torí pé kí wọ́n ní dákọ̀ọ́lá àlá ẹgbẹ́ yẹn fẹ́ lọ bá lọ́ọ̀yì yẹn gbọ́dọ̀ fi hàn bẹ́ẹ̀ dákọ̀ọ́lá àlá ẹgbẹ́ yẹn fẹ́ lọ bá ẹ̀yẹ́ wà nílé ìyàwó àlọ́ bá níbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ sí yẹn jẹ́ pé ibi tí àwọn Yusuf wọn wà yọ jẹ́ ààyè kan èyí tó jẹ́ pé ààyè ọjẹ́ ìgbẹ́gbẹ́ èèyàn lè ẹ́ńtà sínú rẹ̀ náà bẹ́ẹ̀ fẹ́ ẹ́ńtà sínú rẹ̀ náà èèyàn lè ya náà sínú ìlú oṣù tó yàn wọlé tòtàtà wọlé sọ Yusuf ọlọ́run bá gbogbo wọn dé ọ̀dọ̀ Yusuf ọlọ́run bá wọn yí nígbà tí wọ́n dọ́dọ̀ yúúsù lórí gbogbo wa ó ní àwọn ìlàyé àbàwáyé yúúsù àwa ìlú ó wá lọ ra àmì lọ́dọ̀ rẹ̀ fún ìyá àti bàbá rẹ̀ tó rí láàrin gbogbo àwọn tó kù wọ́n pa àwọn síbì kan ọwá mú ìyá àti bàbá rẹ̀ ọwá fi ọ̀nà ìdílé ọwá gbígbé ọya ọ̀dọ̀ mi kẹ́ ẹ máa ra pọ̀. ó bí ìgbẹ́ni tí yóò sùn gbẹ̀gbẹ̀ tó ń wù lò ó sí ìgbà ló jẹ́ kí ló wọ́n náà bí mọ̀ bẹ́ẹ̀ pé nínú àpẹẹrẹ táwọn èèyàn máa ń fún yàn náà ní àbá lọ lé àwọn tí ó lówó tó lówó lè fún ọ náà ní pé ìdágbọ̀n ní máa ń lò sí tó fi ọ síbẹ̀ ọkùn ọdún fún àkùkọ. Mọ̀ ẹ̀rọ ọmọ rẹ̀ kò jẹ́ jọ́ ọ̀rọ̀ pé àgbẹ̀ ilé gidi tó lòdù. Ṣùgbọ́n àwọn olówó gbà ní àwọn ti láwọn àyè oríṣiríṣi. Jáde sí ilé ẹlẹ́gbẹ̀ àwọn àyè oríṣiríṣi tó bá wá ó ti wọ́n tọ́ wá. Ní pé eléyìí ẹni káwọn lọ jókòó sílẹ̀ ẹ káwọn lọ jókòó sílẹ̀ wọ́n ní ara kẹ̀kẹ́ nìkan kan. Sọ ìlú ẹ bá ti wá Òjú ìlànà burú lẹ̀gẹ́ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú ìjọba tó burú ara rẹ̀. Ẹ̀dọ́ wà pé oníṣẹ́ pẹ́ńtẹ̀jì lé wà wálé, tọ́fẹ́ kọ́lé, ọwọ́ ti kọ́ irú lé bá àwọn olébọ̀ ti kọ́ àyè kan ti ti dé pẹ́sidẹ̀ntì ọwọ́ ti kọ́ mọ́lẹ̀. Ẹ̀dọ́ wà àwọn tó lè máa wọ́n ọwọ́ ti kọ́ lẹ̀rẹ̀. Tọ́lá ti pẹ́sidẹ̀ntì jọ rẹ̀ jẹ́ ìṣẹ́lú rẹ̀ tó dé tó ẹ̀kọ́ fún ọlẹ́gbẹ̀ẹ́ wọn lè fẹ́ lọ́wọ́ ti kò sí. Ẹ̀rọ ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ náà ni ojú tó wà lágbọ̀njá ló gbé ìrọ̀ sọ́rọ̀ ọjọ́ àwọn kíyàn nǹkan lánàá ni ọ máa sọ pé ẹ̀dáyàn bá tẹ̀ wá dé láti ìjọba wá dé ìbọ̀lá fẹ́ fi wọ́n sí ọgbọ́dọ̀ ọ̀rọ̀ nínú ẹ̀ náà tí ó ṣe òjì ọlọ́run ti tọ́lá fún Yusuf tó ibi tí Yusuf wá máa ń lò ọ̀hún sí tó ní pé kẹ́gbẹ́ tó wà á wá ó ti ní ààyè nínú ibi Yusuf máa ń lò ọ̀hún A ti pé eléyìí jẹ́ kí lọ gáyàtú rọrùn gáyàtú ní ìṣẹ̀rọ̀. Sọ ọ̀lànà pé àpọ̀lẹ́ tó ń ga nìyẹn gáyàtú jẹ́ kírìm ó fún yàtọ̀ àbá rẹ̀ ó fún alápàlẹ́ tó ga. So ọjà wọn yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dọ̀gbọ̀n ayé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàwọn ẹ̀fún alẹ́ yìí òun ni ó. Nígbà àbọ̀ àbọ̀ àbẹ́ jẹ́ àwọn àpọ́ńtẹ̀ sí ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sí ibi wípé ìyá Yusuf ti kú. Ṣùgbọ́n ìtàn yìí ìtàn àwọn ẹgbẹ́ àwọn áwùjọ ìta bìí. Ìsìláàmù fi díẹ̀ múlẹ̀ wípé ìyá wẹ́bà ìjọba tó bí ìlòmìnira ní ìtàn. Òun náà ni kọ̀ọ̀kan sígbà náà lọ́mọ àyà àgbòrá ní òkú ìjẹ́bù tí ó sábà sọ pé àmàwẹ́ ìkù ìtumọ̀ ẹ̀dọ́ wà lọ́rí pé ìyá àti nínú bàbá òun ní àmàwẹ́ ìkù ìyá àti bàbá àlùmọ̀tá ńlá àgbòrá níjù wọ́n gbé kan lórí nìkan tàbí àmì àbú àti àmì òkú wọ́n wá lé kí àmì àbú látara lórí kí ní àmì òkú wọ́n wá jẹ́ kí ní àárín àbàwọ̀ àmì wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ náà forúkọ àwọn afáàgbárí pé jọba ní àbú bákìrì àti umar wọ́n lè sọ wípé àyẹ̀kùnmọ̀ rọ́rọ́ rì yóò jẹ́ pé àwọn méjèèjì lọ́lọ́ rì fáà lọ bá tọ́wọ́ lo àlùmọ̀tánná àgbàbíyù àti àrídì kankan tí wọ́n ti lo àlùmọ̀jàzíyù àti àkìkí fún pápọ̀ mara wọn kọ́wálẹ́gbẹ̀ẹ́ kankan jẹ́ àkìkí ìjẹ́ká wá jẹ́ kí ni ọ màjá jí kí wọ́n wá pápọ̀ mara sọ ààrí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí inú orin lágbára orin wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ọkùnrin tí wọ́n pè ní ṣàmùsáàmì bẹ́ẹ̀ pé ṣàmùsù kan alákọ̀ọ́kọ́ ọjẹ́ àti tí wọ́n jẹ́ kí ni ọ màjá. oníkà lágbára rẹ̀ tó dáadáa ìtọ́lẹ̀kọ́ mẹ́tìrì kí ni ọ àlùfáà tí kì yóò jẹ́ àkèkí títẹ̀ yóò jẹ́ nínú àkàkì àkàkìtàn borí sàrẹ̀mọ́ sọ fún àmì pé áṣìlù galama àkọ́kọ́ lò tọ́ọ̀bà kúrò lórí áṣìlù nílọ làǹgúdá ó gbọ́dọ̀ wọ́n lẹ́yìn lọ sọ ẹ̀rẹ́ ọ̀rọ̀ tó nínú ọ̀rọ̀ àwọn kí ni àárín ìsìnká tí ọ̀gá mú àwọn ọmọdé pẹ̀lú àti bàbá rẹ̀ àgbọ́dọ̀ pàtó wọn bẹ ní àyíká Ìlàrí àbáwáyé. Ọlọ́run bá sọ pé Yúúsùn, ìtàṣọ̀ àbáwáyé, ikú ìdínú. Tọ́ òun náà ní tó jíni o, ó dáma méjèèjì lọ pé ẹ máa bọ̀ ọ̀dọ̀ mi lẹ́wà, ọ̀dọ̀ mi lẹ́gbì, ọ̀dọ̀ mi lẹ́gbì tí èèyàn, pẹ̀lú ọkọ̀ ń bọ̀ yìí ó fi wọ́n dáàlì kan láti mọ̀ sí ọlọ́pàá bẹ́ẹ̀ àríwí pé yusuf fáwọn òbí ẹ̀ ní ọ̀nà dáadáa àpàdé bẹ́ẹ̀ lè fún ẹ̀jù láyé onásùnmọ̀ ẹgbẹ́ àwọn ibi tí bẹ́ẹ̀ ń lò sí tí wọ́n ṣe fún yẹn ibẹ̀ ní kẹ́ni ọwọ́ á lò sí àwọn ẹ̀jù báyìí báyìí àwọn ẹ̀jù báyìí báyìí وقال ادخلوا مصر إن شاء الله آمنين Wàhálà ìrìnàjò ó ti ń o wa lẹ́nu wọ́n jẹ́ wá o que ilé ibi tó bá pàdé Yusuf yìí wọn ò tí ibi tí Yusuf wà ní ó tún á jẹ́ pé o ilẹ̀ mísírọ̀ gẹ̀ẹ́gẹ́ ní ọwọ́ ọdún ilẹ̀ mísírọ̀ lọ yóò jẹ́ àárín gbogbo sọ ibi tó bá bà yìí ibi tí wọ́n ti máa ń bá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ibi tó ti ti sẹ́yìn o ẹgbẹ́gbẹ́ lọ́gbà ìdánilẹ́jọ́ wa ń ra kí ni o lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ìgbà náà ni wọ́n kóra wọn wá tí wọ́n ti wá lè gílé o wọ́n ti wá bá ó bẹ̀rẹ̀ rí nígbà nítorí ọ̀pá ní wọn lójú ọ̀nà ó kó àwọn èèyàn dání ọkọ̀ gíníkà ọyẹ gíníkà ọlọ́pọ̀ ìnà gbọ́dọ̀ lọ wẹ́kọ̀ mọ́ ní ẹnu bọ́ọ̀lù níbi ìdí ìdọ́wà mẹ́tọ̀gbọ́júmọ̀ náà ní ẹgbẹ́ àlámà dákọ̀ nígbà wọn bá ní ìṣòro ìdọ́wà kò dìde ńlẹ̀ lọ bá wọn tó bá wọn ẹ̀wọ́n ọmọ ìsọ́gbẹ́ ọ̀pẹ̀lẹ̀ tó wà ní díà ọjọ́ tó wà ní sọ tó lójú wà ní sọ wà wọ́n ti di mọ̀ títí wọ́n ti máa ń bá ìbọ̀dá kí bá ìgbà ti ta ìgbà oúnjẹ náà ti máa bá wọ́n ti ẹ̀ma ti tó oúnjẹ ẹ̀yọ́ lọ sí ìsinmi àbí ìrọ́ sí ìsinmi ẹ̀wọ́n ní ẹ̀rẹ́lẹ̀ náà ló ti gbogbo ọ̀gá tó ti dín tó sí ẹ̀rọ náà wọ́n ti sọ pé wọ́n ìjọba wọ inú mísírọ̀ ọlọ́ المرجع وقال لظلمك إن شاء الله آمين Ẹ máa jẹ́ a máa ẹ máa wọlé lọ sínú omi tọ́. Sọ ìlú omi tọ́ ni ìrọ́lẹ́gbẹ̀lú ní tọ́ ọ̀bá ni, òun dájẹ́ ní tí wọ́n bá ní ìlú kan lè tí ó ń tẹ̀lé ní sọ̀rọ̀ ọba àpáńtàkì àdísùn ọ̀lẹ́ ní ọba orílẹ̀-èdè láti tó lẹ́rìn mẹ́lára ń sọ̀rọ̀ àbúwá ń gbé ìyá àlàmí láti máa kà ní pẹ̀lẹ́pẹ́ kí wọ́n bá wọn jà lórí kà ní ìsinmi tó ọgbọ́dọ̀ ọjọ́ ìlà ọwọ́ ìlà àlàmí láti ní kíná máa kà ọ̀rọ̀ ni wọ́n sọ Ó ti gbẹ̀gbẹ̀ lágbára pọ̀jù, gbẹ̀gbẹ̀ lágbára yẹn ń jẹ́ Bírísítọ́rọ̀ tó lábùdó lábáwá gẹ̀gẹ̀ ṣùgbọ́n ìjọ mọ́jà mẹ́lọ náà ilé àlàbí ìyàtú bàbàtà ọ̀dọ̀ tó kò sí àmì tàbí ìṣòro ìgbẹ̀ lórí táwọn afọ àwọn kan. náà wọ́n wá ní owó tí kú olú mú owó mi ẹ̀ sọ sọ ẹ máa wá inú ojú kí ló rà wá lórí sọ̀rọ̀ náà ó ní ẹ máa Yusuf náà wá sọ fún wọn pé tẹ́ ẹ bá dín wo bẹ̀ tẹ́ ẹ máa jẹ́ kí ni o ẹ wọ́ bẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ ń gbé ọkà yín ọ̀bàjẹ́ tẹ́ ẹ bá dín wo bẹ̀ tẹ́ ẹ máa di ẹni tó ṣe yí pé kí ni o ọkàn yín máa di tí ó máa bàjẹ́. Nígbà nígbà oríṣiríṣi ìdánwò ti bàjẹ́. Torí pé kí ni ojú tí ń bọ̀ ọ̀dá wà ń bẹ̀. Ọkàn wọn balẹ̀ níbi ọ̀dá. Ìlú tí àbá dé ní àbá já lójú mẹ́rẹ̀ ìjẹ́ ńlá ni. Ẹ bá já lójú òun ní fọkàn balẹ̀ nínú tó bá wà torí pé kò ní ìkájọ́ lè bẹ̀rẹ̀ ní sọ́mà nílẹ̀. Ó ní tọ́kàn àwọn ọmọ àgbà rẹ̀ gbogbo bẹ̀rù ní ló máa bẹ̀rù. Inú olùfẹ́ àìmá sọ́mà nílẹ̀ tọ́kàn àwọn àgbà rẹ̀. Ọwọ́ àtọ̀mọ́ ayé tó yẹ̀rùgbẹ̀gbẹ̀ kẹ́mọ̀tù ìṣà àgbà òun náà ni Yusuf òun náà lọ́jẹ́ kí ni ó jẹ́ ẹni sọ pé ẹgbẹ̀rún dọ́kà rẹ̀ ọ́ bàjẹ́ pẹ̀lú kí ló ìṣà àwọn ẹ̀rọ agbẹ́gbẹ̀mọ́ àwọn tẹ́ẹ̀ bá jẹ́ ìṣà àwọn nígbè ní àlẹ́ adágún náà àgbọ̀. Bẹ́ẹ̀ sábà lọ nínú wa ní ìjọba níbẹ̀ sábà lọ mú wípé ó ní màá jẹ sí lọ́la. Àwọn àdúgbò ṣe ń ṣe àbá. Ní ọ̀sẹ̀ ń ṣe àbá, ó sì bá ní jẹ sí lọ́la. Ilé ẹgbẹ́ wa ní kéwàá máa ṣe ń ṣe àbá. Àti máa jẹ sí lọ́la. Ó ti parí ó ti gbẹ̀gẹ̀ lórí lórí. Ẹ̀rọ ọlọ́run wípé owó ṣe ń ṣe àbá àti ọ̀sẹ̀ òun ní jẹ sí wọ́n ní ọ̀gbẹ́gílẹ̀ kò lẹ́kọ̀ọ́ ìdájọ́gbẹ́ ọ̀gbẹ́gílẹ̀ ọkọ̀ lẹ́kọ̀ọ́ tó wà ní ọjọ́gbọ́n àwọn ọlọ́sì kára gbogbo nǹkan tó ti lọ nítòótọ́ kọ́là kan máa bú ẹ̀kọ́ máa jẹ́ ọ̀dọ́ máa jẹ gbogbo ẹ̀dọ́ wọn wà nígbà bí àjọ òní bí àjọ tó lọ lọ́gbọ́n bí àjọ láyé fún ti ọlọ́run kìá náà tó tún bá alẹ̀ tó tún bá bá tuntun tuntun tuntun èyí lọ́dọ̀ bá lọ́wọ́ mú mi ní ọjọ́ Wọ́n ní wọ́n ń sọ ìkí náà sọ́pẹ́ pọ̀ jẹ́rọ kò ní àdàbú Ẹgbẹ́ ìgbàlágbẹ̀rọ náà ọ̀dọ̀ ìgbẹ́ jíra, pẹ́lẹ́ ọ̀dàdágbẹ̀ ní bá bẹ́ẹ̀ rẹ̀. Jàkẹ́ yóò jíra, ẹgbẹ́ tí ó ní adágbẹ̀rẹ̀, ẹgbẹ́ tí ó lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹgbẹ́ tí ó wá mẹ́lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀. Sọ ọ̀tọ̀ ló sí ìyà ìtẹ̀yẹ lọ́tọ̀, ọ̀tọ̀ ló sí ẹgbẹ́ kí ní o kò lẹ́kọ̀ọ́. Sọ ọ̀tọ̀ ló sí ìyà ìgbẹ́ kí ní o kò lẹ́kọ̀ọ́.

mo ti sọ ti gbólóhùn kàtàkẹ́ pé a máa fi sàárẹ̀ wà báyìí káwọn òbí sàárẹ̀ wà ìṣàlá ìṣàlá àkàrí mílíọ̀nà dára ìṣàlá àkàrí ó sì mọ́kọ̀ wò ní pàdé ní ẹlọ́lá ń bí ó sì ní ìṣàlọ́wọ̀ mẹ́ríwájú bọ́lọ́rùn yìí a máa sọmọ́rọ̀ ọ̀rọ̀ lẹ́ni tó jẹ́ wípé a ti ní ìdí máa mẹ́ àjíbì àti bí gíní o determination pé abẹ́gbẹ́ gíní ọ̀rọ̀ abẹ́gbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ adúgbàmínú àbẹ́gbẹ́ abẹ́gbẹ́ gíní ọ̀rọ̀ abẹ́gbẹ́ ìtẹ̀yẹ̀ káwà pé bóyá o determination kan bẹ́gbẹ́ tó o determination kan bẹ́gbẹ́ tó bá wá bẹ̀rù pé o lè má ṣe é ṣe náà ń kó ṣe ń ṣà torí pé kí lo iṣẹ́ àbá máa ń wúlò sí tó bá ní wàhálà ìfẹ́ ní fún olówó yẹn lọ́la nínú iṣẹ́ ọ̀gbọ̀n. ó kọ́kọ́ ti ní determination pé o máa fún olówó yẹn lọ́la. tó bí wọ́n ṣe wọ̀ lọ́ọ̀ ìmọ̀ fún olówó yẹn lọ́la. tó o ṣe ti iṣẹ́ ọ̀la òsì bẹ́ẹ̀ tó wọ̀ lọ́ọ̀ àlóòrò owó yẹn gbà lọ́la níbẹ̀. tó o bá rí gbà lọ́la yẹn o ti dára àpárá ọ̀la. Ìjọba ní a fi iṣẹ́ àlá òsì lọ́nà ìṣẹ́ àlá yẹn o ti fi ìtòkùnrin ẹ̀ fi ń ṣàlọ́ ó kọ̀ sí ní determination ṣùgbọ́n tó wá dáwọ̀ orí pé ah, ẹgbẹ́ fi ń ṣàlọ́ òbí lọ́dọ̀ sí ìwà rẹ̀ kí mọ́ta àdáná ìlọ kàtàrà ìgbéyà ló fẹ́ kí lọ ló fi sọ gbóná yẹn wọ́n lọ́dọ̀ ìgbọ́n báyà ó rẹ̀ kí àwọn ọmọ wà láàyè òṣìṣẹ́ tó kọ̀ ní ṣàlọ́ tó pọ̀ ní pé wọn sì fẹ́ kọ̀ máa wọ́n bá ń gbé wàhálà yóò bá jọ ọ̀rọ̀ jọ ọlọ́run ọ̀yà kó lè máa ọlọ́run fẹ́ ìjọba ń wọ̀ ní ṣíńtà. ọlọ́run àbámọ̀ tí ọlọ́run sáàsì fún ìṣẹ́gbà àbáwọ̀. ọba ẹ̀rọ ẹ̀kọ́ náà ẹ̀yẹ́ ìjà rẹ̀ ara ọba bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdúrà òní tuntun náà ìṣẹ́gbà ìjọba wọn náà. ọlọ́run kò ní ju àtọwáyé ara mọ́tò fún mi. gbogbo ọ̀rọ̀ kí ló ń gbà kí ló ń gbé bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ìjà náà. ọba ìjà náà wò wá ọ máa gbà pé kí ni ó ó máa jẹ́ kí àdúrà tó máa dáṣára ẹ̀kọ́ àwọn olùdáwọ̀ bá fẹ́ nínú àtọ́gbà wọ́n náà ní bá tẹ́lẹ̀ dín ẹ̀ka ẹ̀rọ abẹ́gbẹ́ fẹ́ ayé fẹ́ lórí ìgbẹ́ ọjọ́ àlejò tó kọ̀ọ̀kan wà ní ọba ti máa àlámọ̀ ní ṣá ọ̀gbọ́n ọ̀la tó ọ̀dọ́ ní tó dámọ́ pé ẹ máa wọ̀lú mísírà ìṣàlá ẹ̀wọ̀n lọ́ba áàmì ní ìbẹ̀rẹ̀ lọ́ba ẹ máa jẹ́ bí sílẹ̀ ìfọ̀kànbalẹ̀ Mo gbà bẹ́ẹ̀ pé ìyọkọ̀ oníṣẹ̀lẹ̀ sí ilẹ̀ ìgbìyàn ilẹ̀ ìṣòro yìí. Ìlágbára ní òfin kí ni ògbé náà. Ẹgbẹ́gbára rẹ̀ gbé náà ní àwọn àdàbú máa àlọ́. Àwọn ní àdàbú máa àlọ́. Àwọn àmà jẹ́bọ́jẹ́jẹ́ àti ní àlùbáríkà ní ẹgbà tí àládàbù máa lọ àtọ́jú ní àlùbáríkà ní àlùbáríkà lọ́tọ̀ ọjọ́ náà. Ọmọ tó ní àdàbù pẹ̀lú bàbá rẹ̀ àlùbáríkà lọ́tọ̀ ọjọ́ náà. Bàbá àwọn ìyẹn náà. Òun lọ́jọ́ ìjọba àwọn ẹ̀rọ ayé àgbáríkà lọ́dọ̀ọ́ àbá ní sọ́lì ìdí pé àgbáríkà lọ́dọ̀ọ́dọ̀ náà. Kọ́nà tó máa ràn ọ́rọ́ wà lọ́dọ̀ọ́dọ̀ náà tó bá ti sọ pé tó bá ti ń ṣe kólò yẹn sí. Ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ọ̀pá lọ́wọ́. Òkè láǹfààní ní a ṣe nínú áyà ìjọ. Òkè láǹfààní dá sí nínú áyà ìjọ. A rí bíbẹ̀ bí ọmọ náà, ọmọ náà máa ká àwọn bàbá rẹ̀ ọmọ a máa ṣe dáadáa sí bàbá àrí Yusuf tó jẹ́ ọmọ rẹ̀ ó ti ṣe fún àwọn bàbá rẹ̀ ọ̀pọ̀ wọlé ní yáyà àjọyọ̀ ti fún wọlé sọ̀rọ̀ rẹ̀ wá gbóúnjẹ fún wọn tó fún ọdún jẹ gidi tó fún ọdún gbogbo nǹkan gidi tó lè wọ gidi máa yóò fi wá sí ìtọ́jú ti fún wọlé sí ìlú tó ṣe bẹ̀ kò sí ìkàmú ìwà lórí ẹgbẹ́ oúnjẹ kọ́ńtà wà nìkan ó wà wà ní

àríkẹ́ta máa sọ gbọ́rọ̀ inú iṣẹ́ àwá nígbàtà bá ti ní determination pẹ̀lú kẹta láti máa fún wọ́n ìbáríkà lọ́jọ́ ọlọ́run àwọn àǹfààní ẹ̀mí náà tó yá ààrẹ àyè àbẹ̀rí pàtàkì ilé ìyọwọ́ inú ìfọ̀kànbalẹ̀ àmìlì ìfọ̀kànbalẹ̀ ṣe ìgbàgbẹ́gbẹ̀rẹ́ ní àmọ́ sọ pé ọlọ́run ní àjíjẹ́ àwọn òṣìṣẹ́ ní ìjàgbẹ́ lọ́wọ́lọ́wọ́ ní ìsìnkú àkíní jẹ́ bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ti kó mẹ́ta ẹ̀ Tí ọmọ òfẹ́ àwọn olè wọ́n fẹ́ gbé lálẹ́ inú orí ní ìṣẹ̀lẹ̀ tí ọmọ àṣùn. Tí ọmọ tíráàmù lọ́kọ́ ìwé oríta ọ̀rọ̀ náà láti ìtàn. Ẹgbẹ́ tó kọ́ ọ̀rọ̀ àti wà ìṣọ́ ìfọ̀kànbalẹ̀ ní ìṣẹ́ àti dáadáa. Ẹgbẹ́ ìgbé ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ ní kú òjò èdè èdè èdè. Ọlọ́run kó máa dá padà. Ọmọ ìdí ìdí ọdún ní kọ́kànbalẹ̀ ọlọ́run dá padà. Ọlọ́run bẹ̀rẹ̀ àwọn arìnjẹ́ ìjẹ̀kùn lọ́mọdún sí ẹ̀ṣẹ́ nìkan àwọn eh, kárí gbogbo so ìdẹ̀kùn yìí ní ti láì àárígbé inú fámílì Yakubu ló tẹ̀lẹ̀ tó látàwọn ọdẹ gbogbo àwọn fámílì ọkùn náà lè nílé ọlọ́run ọba ní káwọn ní ọwá ní ọjọ́ jẹ nínú àbámi náà tó látàrà bẹ́ẹ̀ wọ́n ti ní ọmọ ẹbí wa gbogbo àìmọ́ àlámọ̀ tàbí àbùkọ́ ló ti fi dáadáa ọ̀sẹ̀lẹ̀ tó lóbi táwọn bá tẹ̀lẹ̀ sí wọn yóò lè bí wọn náà jẹ́ ìwọ́n náà dápà níbẹ̀ wọn náà jẹ́ mbẹ́ bá lọ́dún ṣẹlẹ̀ ní ìsìn ìgbà tí bàbí fẹ́ gbogbo náà ní ọjọ́ wọn ọjọ́ kò jẹ́ wọn lójọ́ náà wọra wọn ọjọ́ kan wọn náà nì وخروا له سجدا وقال يا أبت هذا تأويل لا من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدر من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم ọlọ́run sọ̀rọ̀ yìí fún wa. Ìjọba ti mọ bí Kùránì ti máa ń sọ ìtàn fún wa. Ó ní ẹ máa wọlé mú kí ẹ máa rí ẹ máa wọlé ẹ máa wọlé ẹ máa wọlé ara nǹkan tí a máa fi sọ fún àjèjọ láti ẹ máa ẹ ta àkókò ara àti sọ́kẹ́. Tàbí àwọn ọlọ́wà ìpínlẹ̀ ìgbẹ́ ìgbẹ́ àlejò èyí àti ẹ̀ma tọ́sọ́ náà pé ẹ̀wọ̀ bí ẹ̀wọ̀ bí ẹ̀wọ̀ bí ẹ̀wọ̀ bí. Sọ àti kí wọ́n ti mọ̀ sí Mísírọ̀, sọ̀lọ́nà wá débi tí Yusuf wá ajá ọlá nínú ọgbẹ́ lọ́dọ̀ àwọn ọlọ́lá sọ kí ló wá ṣe fún bàbá àkìyá rẹ̀ ọlọ́mọ ọgbẹ́ sọ fún àyè ọlọ́ni wà lọ́pọ̀ àbàwá ilẹ̀ aláàrẹ àrùn ó wá gbé ní àti bàbá rẹ̀ ọmọ ìjọpọ̀ lórí àjọ ọ̀gá tó ẹ̀rọ tó fún ọmọ ẹ̀rọ tó fún ọmọ lọ fún bí ìgbà tó bá a fún wọn. وربنا أعلمين على العرش فأدولا تبليني ọwọ́ agbẹ́gbẹ́ àti bàbá rẹ̀ ó ń pè wọn sórí àjà ọ̀la àgbà ọ̀la ẹ̀ ọ̀bá ìjẹyọ kọ̀ọ̀kan kò bá tẹ̀lé tẹ́yọ kan tó lè tàyè méjì tọ́ ìjọkan náà ó gbọ́n sórí sí ni ọ̀la rẹ̀ pàṣẹ. Bọ̀bá ìrẹ́ tó lè gba òun náà àtàwọn náà pọ̀. Lọ́gbà àwọn ọlọ́lá àti àwọn amára tó bí amára fẹ̀ ń gbàgbé ẹ̀ka yóò sì tó kòrè lónìí. Wọ́n sì gbà àtọ̀ pọ̀ ara àjọlá náà nì. Lọ́wọ́ ní ẹ̀yìn bàbá mi àti ìyá mi ẹnu àgbọ̀n wá tó ń lọ ẹ̀gbẹ́ ẹ̀mí lórí àga ìrìnkẹ́ wá ní kí ó rọ̀ ẹ̀ṣọ́kùsí. So, owó ọba ti lójọ́kọ̀ pẹ̀lú wọn wọ́n jẹ́ ipé kí ni àwọn méjèèjì ni wọ́n jókòó sórí àgbọ̀ọ̀lá wọ́n ṣàgbékò sórí sórí àgbọ̀ọ̀lá wọ́n kọ́ Wọ́n láwú. Sẹ́gbà wà kọ́ rú láwú káyọjú olóyìn lónìí táwọn ẹjọ́ àwọn tí ó kù lọ́jọ́ bá bá bẹ́ẹ̀ nígbà ní abala kan náà lọ fún mi abala gbogbo ẹ̀ abala méjì ni ọ wà ń bẹ̀ abala alákọ̀ọ́kọ́ wa ta abẹ́ yẹn tún bẹ̀ òun náà ní pé àwọn tó jẹ́ àwọn àfọ́ àwa wọ́n ní wà bọ́ọ̀rù ìyàwó ìgbàlá àwọn wo ni wọ́n wólẹ̀ kọ́ńdúlà Yúsùfù. Tí bàbá Yúsùfù àti Yúsùfù náà wà ní àwọn tó wúlẹ̀ bù. Torí pé tọ́wọ́ wá ní pé ó gbé ìyá àti bàbá rẹ̀ sórí ìdílé o sórí àgbà. Wọ́n lọ gbọ́dọ̀ wọ́n ti gbá wọn sórí àgbà. Ọwá ní wà Àwọn èèyàn kú lọ́rẹ tí wọ́n jẹ gílé o, kí wọ́n tẹ̀ sí, bàbá bí ààrẹ ọ̀tẹ̀ sí. Ṣùgbọ́n àwọn àfáwọn tẹ̀ sí ìtọ̀ fọ́ lọ́gbà ìfẹ́ bàbá àti ìyá rẹ̀ àti gbogbo àtàwọn ọmọ ìyá rẹ̀. Gbogbo gbogbo àwọn tí wọ́n wá tán gbogbo àwọn tí wá bàbá àti ààrẹ ti wà lọ́tọ̀ kódà gbogbo àwọn tó tún náà gbogbo àwọn ará wọn náà kó wọn tí ní wá òrìṣà máa sí ṣé dandan ni ọgbà àjẹ́ yìí pé bàbá àti ààrẹ ọwọ́ àjẹ́ kí ni ọgbà àjẹ́ kí ni lọ́gbà àwọn ọbẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti bá wáwù yẹn ẹ̀wẹ̀ wáwù òkìlù kìlù tẹ̀sí ìta kọ́kọ́ sọ ní pé wà kọ́ lúlà wù sùjádà wọ́n kọ́kọ́ wúlẹ̀ fún gbogbo wọn. tó tó náà lẹ́jọ́ ni pé wọ́n ti ẹgbẹ́ kan ti títí ẹ̀kọ́ kọ́ ṣáájú ẹ̀kọ́ tó máa ṣe nígbà ọ̀rọ̀ ní àgbé àgbàbà rẹ̀ sórí àjà. àwọn ọ̀rọ̀ náà wáwù yẹn máa ń ṣe pé wáwù kò ṣùgbọ́n ìgbà alákọ̀ọ́kọ́ ni wípé ápùdù lákọ̀ọ́kọ́ sọ wípé ó tò tẹ̀lé ra wọn ẹ̀rí láti jọ wípé kò rí bẹ́ẹ̀ ẹlọ́sọ̀lọ́rọ̀ lè gírí ọkọ̀ rí bẹ́ẹ̀ kí ló ṣe àwọn àtàwájú kọ́ ayé àpé kí ló ṣe àwọn àbá àwọn tó ga jùlọ lọ́sì pọ̀ lórí wípé àyíṣẹ́ bàbá àti ìyá rẹ̀ wà bẹ́ẹ̀ àwọn ọmọ mọ́kọ̀ọ̀kara bùnìyàn gbogbo gbogbo náà ti bí ọjọ́ pẹ̀lú tó pé wọ́n lọ gbogbo ìbẹ̀rẹ̀ wá pé Àìsù àhádà aṣára káhù kàbá wà ṣámsà wà yọ̀kọ̀nà wà àìsù orí ìsáàdìdì. Ọ̀pẹ́ ọmọ ọlọ́rùn-ún, ọmọ ọlọ́rùn-ún, ọmọ yára lára Lọ́mọrí gbogbo wọn tí wọ́n jẹ́ kí ni o tí wọ́n kò rí balẹ̀. Kí bí ẹ gbọ́dọ̀ wà di sẹ́ẹ̀mù pé kó lókí ni o tí wọ́n kò rí balẹ̀ sí. Àwọn àwọn ìbò rẹ̀ ti rí bẹ́ẹ̀ bí. Ṣé àbá lálàá? Tí àláyẹ bá fẹ́ túmọ̀ àláyẹ, ọwọ́ gbọ́dọ̀ jẹ́ dandan fún àláyẹ kó jẹ́ pé sẹ́ẹ̀mù kó ti wáyé lọ́wọ́ rárá. Ṣé gbọ́dọ̀ kò rí balẹ̀ Ìgbò ọ̀dọ́gbẹ́ gbọ́lọ́ pé eléyìí ìtumọ̀ láàrin àwọn àdàmọ̀ àkà. Ìgbè ó gbọ́lọ̀ ìgbàkẹ̀kẹ́ náà, ó lókè àwọn àbá àyẹ̀kọ́ bí orí pé bó ti gbọ́lọ̀ rí ní ẹ̀. Àwọn ìgbò yẹ, àwọn ìgbàgbà náà, ẹgbẹ́ ìgbòmí kò ní ẹ̀ ní aláwọ̀ bí i ṣe ọgbọ́lọ̀ ìgbẹ̀. Tọ̀kọ́ Ìjọmọdé abárakadá ìtọ́lé ní tó àkọ́jú láàrin ìṣòjẹ́ àwọn ọmọ ìṣòlọ́wọ́. Sọ yóò sọ́dún sọ fáàlì, àdébì bẹ̀rẹ̀ ìlú lára, àdébì lára ni. Sọ àyà 102 to 105, ó lára. Ó ní yáábùn náà dábì lẹ́sìn náà. Wá kó oṣù sọ́dún sọ fáàlì. Sọ́dún sọ fáàlì. 102. فلما بلغ معه السعي Ìgbàgbé ọmọ rẹ̀ tó dàgbà lágbà tó lè máa dárí فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين Tẹ̀gbọ́n lè ṣe sùúrù. Táwọn àti وناديناه أن يا إبراهيم Someone Òdú ló jọ ayọ́ ọmọ ìgbèjì ló fi kú ní ìgbè. Ó jẹ́ ọwọ́ ló ń lára jẹ́ irú aláàrin gbọ́dọ̀ jẹ́ kí ni o. Ọgbọ́dọ̀ gẹ̀rẹ́ jí pé agbọ́dọ̀ yìí gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ gẹ̀rẹ́ jí. Ọ̀lẹ́nà lọ ni wọ́n lọ bẹ́ẹ̀ bára bá wọn. Wọ́n pa ní ẹ̀yìn. Àti lábàrá tí wọ́n ti gbá Yúsùkù ní ẹ̀mú olùgbàyàn. Àwọn bí ẹ̀rọ ti gbáyé. Wọ́n ti sọ̀rọ̀ ikú. Táàrùn ní wọ́n gbọ́dọ̀ fún Ìsìnlẹ̀ ní Ìgbẹ̀rẹ̀ ẹ̀yọ̀ tí wọ́n á kí ọdún lẹ́nu àwọn. Ó ní ọ̀dọ̀ àbárò sínú ọdún Ìsìnlẹ̀ ẹgbẹ́ ayà àpòrá lè gbé ní ọkọ̀ ọ̀rọ̀ lọ́wọ́. Sọ ọ̀pọ̀ àlọ́ tó fún ìjọ ní ìlànà. Ọ̀rọ̀ bá ọ̀dà wáyé ní wà bọ́ọ̀dù lọ́kùnrin. Ọ̀rọ̀ kan sí ìròyìn pé orí àábòrí ọ̀dọ́bá ní ìbéèrè ṣùgbọ́n ká tó máa gba ìbéèrè ká máa gbàgbé pé ọ̀la rí friday ọjọ́ júmọ́ à tọ̀síwò ọjọ́ júmọ́ à lẹ́yìn gbàdá bá kí wọn á sọ̀rọ̀ tán tí tí ó fi di ẹ̀ẹ́dẹ́fọ́ èyí àtọ̀ nígbà tá a bá ti bẹ̀rẹ̀ lẹ́yìn wákàtí méjì ládàá náà ọ̀tá bá ní ìbéèrè kan náà náà number two number three number Káwọn obìnrin kan ìbéèrè wọn ránṣẹ́. Ìbéèrè ìtẹ̀lé. o ní pé nípa ọ̀rọ̀ kéèyàn bí ọ̀dà pa irun òun ni. Ǹjẹ́ o ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́? fún ẹni tó bá fẹ́ ṣe kó ṣe apá kan kó fi apá kan lẹ̀. Number èyí tàbí tó bá dé tó di mọ́ọ̀lù kò wá tó láàárín ìtàrọ̀ ìtẹ̀yẹ kóbi kí ìmáàmù kí ẹyọ kan ẹyọ kí méjì ó fẹ́ kí yíṣù ẹyọ kan kí ẹ̀ ni kí ẹ̀ lè dìde mú ẹyọ kan wá kó jẹ́ méjì àbí tó bá yẹ kó kí mẹ́ta papọ̀ náà kí ẹ̀ lè dìde kí. ọba kí mẹ́ta wíkìlì ọba kí mẹ́ta ìtàkùn kò dóko láàrin ìmáàmù gájúwí sí ní mẹ́ta ìwọ̀fẹ́ àti ìrẹ́yìn rẹ̀ ń sá Alákọ̀ọ́kọ́ ni ẹ̀. Ẹlẹ́kẹ̀ẹ́ta orí

wọ́n wọ́n

Number five. Thank ẹlẹ́kejì náà number six Eh? ẹ́ wọ́n ti bèèrè ok alhamdulillah tó káwọn obìnrin kọ ìbéèrè wọn ránṣẹ́ um, iṣẹ́ ni wọ́n ṣẹ́fún wa ni ah ẹ má bínú ẹ má bínú wọ́n ṣẹ́fún أبدا أبدا نعم نعم نعم àwọn tó jẹ́ ọkùnrin ìbẹ̀rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ na èmi mọ̀ ní bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ Dáyé mo kọ̀ náà lọ sí kún wá fún ilé ìlànà. Àìsẹ́ ọjá ìrìnà ni mo bá ń pa. Tàbí àwọn tó mú pé kọ́ ìjọ jẹ́. Òkè náà já ìrìnà orí wọn sọ. Nípa wípé sáré já ìrìnà wọn àbí àrídá ìrìnà. Ìsìláàmù gbà pé àrídá ìrìnà

wọ́n mọ́ dára bákan ó fi kan lẹ́lẹ́ Èyàn fẹ́ ṣe ẹran tí a bá bá pàdì kan tó bá pàdì kan lẹ̀ òṣìṣọ́lọ́ pàtàkì ní pé wọ́n dá ní ilé èèyàn lè dá ìlú. Ibi ìlè bàbá ẹ̀ lè dá ìyàgbá nǹkan tó wà ń gbà mí. Torí pé ìlú èèyàn gbà mí ò lè jẹ́ pé kọ́lọ̀ tó yọ lẹ́gbẹ̀ẹ́ yìí kan ó yàtọ̀ sí kọ́lọ̀ ẹgbẹ́ yìí rẹ̀ fi jẹ́ ẹgbẹ́ yìí. Àbí ìkàrẹ́ ó lè dá ẹgbẹ́ kan ó lè bá bá kí ní ohun ẹgbẹ́ ti bí ó dá ìpàtà kan ó fi kan lè yọ Ìbẹ̀rẹ̀ lẹ́ra ìkejì ọ̀dá ní pé àwọn ọmọ agbẹ́ máa rí wípé èèyàn wà fún ìjìlọ rẹ̀ máa ní àbáṣẹ́. Àwọn àfáà náà ti wò wípé àwọn ẹ̀sẹ̀ tó wà lọ́jọ́ rí pé kò ní ẹran láti lọ bá ẹni téèyàn fẹ́ láti sọ fún. Àbẹ́ ìran kan wò wípé a sì máa ń kí lọ sọ ẹ̀sẹ̀ ní fún ẹni yìí. Ibi tó lè ní ìdìtì owó lágbára jù pé mo sọ náà lọ. Lọ́lọ́lọ́ lẹ́yìn ẹ̀sìn, a máa wọ pé kí Kẹ́dá bẹ́ẹ̀ lọ ṣe ìdílé máa ní ìdìtì lóbi ẹgbẹ́ ìjọba wọn lọ fẹ́rẹ̀ máa gbójú ìjọba ìgbéra wọn ní ìjọba ní ọlá kọ́ àmì wa ó lè fi wọ́n lẹ́kùn gbogbo ní bẹ̀rẹ̀ wà ní ibi tí wọ́n lọ́kà abẹ́ ẹgbẹ́ àwọn kò ju ẹ máa fi ìkẹ́ni ní bẹ́ẹ̀ ní nígbà mí ọmọ ń jẹ́ káyọ̀ ọmọ wò pé à ọ̀dà ẹ̀yà ìpínlẹ̀ ẹgbẹ́ tó ń bẹ̀rù ní pé ìkàtúntì ní ẹ máa ní ìdìsí ní òjò kọ́ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀tún lọ